ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni má ṣe fi àyè gba ẹran ara apá kejì a ó kà láti inú ìwé Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹtàlá àti ìkẹrìnlá ó kà báyìí pé ó ti yẹ ní ọ̀sán kí a má wà nínú àwùjọ aláriwo àti ọ̀mùtí kí a má máa ṣe ìṣekúṣe kí a má máa hu ìwà wọ̀bìà kí a má máa ṣe aáwọ̀ bẹ́ẹ̀ ni kí a má máa jowú ṣùgbọ́n ẹ gbé olúwa jésù kristi wọ̀ bí ìhámọ́ra ẹ má jẹ́ kí a máa gbèrò láti ṣe àwọn ohun tí ara fẹ́. lẹ́yìn ìgbà tí arákùnrin Gabriel ti padà bọ̀ sí ipò rẹ̀ ní inú ẹ̀mí ti ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní ṣọ́ra nìsí àti àwọn ẹni tí ó ń lo àkókò rẹ̀ pẹ̀lú ó rí gbangba-gbangba wípé gbígbé Jésù wọ̀ bí ìhámọ́ra ó jẹ́ ohun tí ó ń lé àwọn ẹni tí kò tọ́ kúrò ní ara rẹ̀ máa gbọ́ nípa ìhìn Ọlọ́run nípa orúkọ Jésù wọ́n sì mọ̀ wípé Gabriel wà ní abẹ́ ìdarí àti àṣẹ Olúwa wa Jésù Kristi Gabriel wà ní ìsinsìnyí ibikíbi tí ó bá mọ̀ wípé Olúwa kò ní lọ ó ń sá fún gbogbo irú ibi bẹ́ẹ̀ gbogbo irú sinimá àti ọ̀rọ̀ tí ó bá mọ̀ pé Olúwa kò ní fẹ́ ní ohunkóhun ṣe pẹ̀lú rẹ̀ ni òun náà ń sá fún kò ṣeé ṣe láti wọ tùràrí kí àwọn ẹni tí ó bá súnmọ́ ènìyàn kí wọ́n sì máa mọ̀ wípé ohun kan ń rùn ní ara ènìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni kò ṣeé ṣe láti gbé Jésù Kristi wọ̀ kí àwọn ẹni tí ó wà ní àyíká ẹni kí ó má mọ̀ agbára Ọlọ́run a máa ṣiṣẹ́ nínú ayé àwọn ẹni tí a ti ń yí padà àwọn onígbàgbọ́ tí ó ń gbé gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ wọn ò lè rí agbára àti ògo tí ó wà nínú ìsọdọmọ gẹ́gẹ́ bí ìwé kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún àti kejìdínlógún ti sọ fún wa máa lọ sínú ayé lónìí kí o máa rántí láti gbé olúwa wa jésù kristi wọ̀ kí o sì má ṣe fi ààyè gba ẹran ara ní gbogbo ìgbà tí ènìyàn bá ń fi ààyè gba ẹran ara a máa máa bọ́ olúwa wa Kristi sílẹ̀ tàbí kí a gbètì sí ẹ̀gbẹ́ kan láti ṣe bẹ́ẹ̀ ni. àdúrà bàbá ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé tí Jésù Kristi ti gba gbogbo àkóso rẹ̀ gbà mí lọ́wọ́ ipá ẹran ara ní orúkọ Jésù Kristi àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já. Ja láàrin ọdún kan a ó kà láti inú ìwé johannu orí kìíní àti orí ìkejì ẹ máa bá wa kà lọ. ìyìn rere jésù kristi láti ọwọ́ johannu johannu orí kìíní. ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé ní ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà òun ni ó wà pẹ̀lú Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo nínú gbogbo ohun tí a dá kò sí ohun kan tí a dá lẹ́yìn rẹ̀ òun ni orísun ìyè ìyè náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà ń tàn nínú òkùnkùn òkùnkùn kò sì lè borí rẹ̀ ọkùnrin kan wà tí a rán wá láti ọ̀dọ̀ Ọlọ́run orúkọ rẹ̀ ń jẹ́ Jòhánù òun ni ó wá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lè jẹ́rìí sí ìmọ́lẹ̀ náà kí gbogbo ènìyàn lè torí ẹ̀rí rẹ̀ gbàgbọ́ kì í ṣe òun ni ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n ó wá láti jẹ́rìí ìmọ́lẹ̀ náà èyí ni ìmọ́lẹ̀ tòótọ́ tí ó wá sínú ayé tí ó ń tàn sí gbogbo aráyé ọ̀rọ̀ ti wà nínú ayé nípasẹ̀ rẹ̀ ni a dá ayé síbẹ̀ ayé kò mọ̀ ó wá sí ìlú ara rẹ̀ ṣùgbọ́n àwọn ará ilé rẹ̀ kò gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ni ó fi àṣẹ fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ a kò bí wọn bí ènìyàn ṣe ń bímọ nípa ìfẹ́ ara tàbí ìfẹ́ ènìyàn ṣùgbọ́n nípa ìfẹ́ ọlọ́run ni a bí wọn ọ̀rọ̀ náà wá di ènìyàn ó ń gbé àárín wa a rí ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo tí ó ti ọ̀dọ̀ baba wá tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ Jòhánù jẹ́rìí nípa rẹ̀ ó ń pé. ẹni tí mò ń sọ nípa rẹ̀ nìyí pé ẹnìkan bọ̀ lẹ́yìn mi tí ó jù mí lọ nítorí ó ti wà síwájú mi. nítorí láti inú ẹ̀kún ìbùkún rẹ̀ ni gbogbo wa ti rí oore ọ̀fẹ́ gbà kún oore ọ̀fẹ́. nípasẹ̀ Mósè ni a ti fún wa ní òfin ṣùgbọ́n nípasẹ̀ Jésù Kristi ni oore ọ̀fẹ́ àti òtítọ́ ti wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí nígbà kan ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ bíbí Ọlọ́run kòríkòsùn baba ni ó fi ẹni tí baba jẹ́ hàn èyí ni ẹ̀rí tí Jòhánù jẹ́ nígbà tí àwọn Júù ránṣẹ́ sí i láti Jerúsálẹ́mù wọ́n rán àwọn àlùfáà àti àwọn kan nínú ẹ̀yà Léfì kí wọ́n lọ bi pé ta ni ọ́ ó sọ òtítọ́ kò parọ́ ó ní. èmi kì í ṣe mẹsáyà náà. wọ́n wá bi í pé ta wá ni ọ́ ṣé èlíjà ni ọ́ ni. ó ní èmi kì í ṣe èlíjà. wọ́n tún bi í pé ìwọ ni wòlíì tí à ń retí bí ó ní. èmi kọ́. wọ́n bá tún béèrè pé ó dára ta ni ọ́ ó yẹ kí a lè rí èsì mú padà fún àwọn tí wọ́n rán wa wá kí ni o sọ nípa ara rẹ. ó bá dáhùn gẹ́gẹ́ bí wòlíì àṣà àti sọ pé. èmi ni ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ ṣe ọ̀nà tí ó tọ́ fún olúwa àwọn Farisí ni ó rán àwọn ènìyàn sí i wọ́n wá bi í pé. kí ló dé tí o fi ń ṣe ìrìbọmi nígbà tí kì í ṣe ìwọ ni mìsáyà tàbí èlíjà tàbí wòlíì tí a ń retí. Jòhánù dá wọn lóhùn pé. omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mọ́ ẹnìkan wà láàrin yín tí ẹ kò mọ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn mi ṣùgbọ́n kò tó tú okùn bàtà rẹ̀ ní bẹ́tánì tí ó wà ní apá ìlà oòrùn odò jọ́dánì ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ níbi tí johannu ti ń ṣe ìrìbọmi ní ọjọ́ kejì johannu rí jésù tí ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ òun ni mo sọ nípa rẹ̀ pé ẹnìkan bọ̀ lẹ́yìn mi ẹni tó jù mí lọ nítorí ó ti wà kí a tó bí mi èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n kí a lè fi hàn Ísírẹ́lì ni mo ṣe wá tí mo ń fi omi ṣe ìwẹ̀ mọ́. Jòhánù tún jẹ́rìí pé. mo ti rí ẹ̀mí tí ó sọ̀kalẹ̀ bí àdàbà láti ọ̀run tí ó bà lé e tí ó sì ń bá a gbé èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n ẹni tí ó rán mi láti máa ṣe ìrìbọmi ti sọ fún mi pé ẹni tí mo bá ti rí ẹ̀mí bá sọ̀kalẹ̀ lé lórí tí ó bá ń bá a gbé òun ni ẹni tí ó ń fi ẹ̀mí mímọ́ ṣe ìwẹ̀ mọ́ mo ti rí i e, mo wá ń jẹ́rìí pé òun ni ọmọ ọlọ́run. ní ọjọ́ kejì bí Jòhánù àti àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti tún dúró ó tẹjúmọ́ Jésù bí ó ti ń kọjá lọ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn méjì náà gbọ́ wọ́n tẹ̀lé Jésù nígbà tí Jésù yí padà tí ó rí wọn tí wọ́n ń tẹ̀lé òun ó bi wọ́n pé. kí ni ẹ̀ ń wá. wọ́n ní rábì níbo ni ò ń gbé. ìtumọ̀ rábì ni olùkọ́ni ó ní ẹ ká lọ ẹ ó sì rí i. wọ́n bá bá a lọ wọ́n rí ibi tí ó ń gbé wọ́n dúró lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ náà nítorí ó ti tó bí nǹkan agogo mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó tẹ̀lé Jésù ní Áńdérù arákùnrin Símónì Pétérù lẹ́sẹ̀kẹsẹ̀ anderu rí simoni arákùnrin rẹ̀ ó sọ fún un pé. àwa ti rí mẹsáyà. ìtumọ̀ mẹsáyà ni kristi ó bá mú un lọ sọ́dọ̀ jésù jésù tẹjúmọ́ ó ní. ìwọ ni simoni ọmọ johanu kéfà ni a ó máa pè ọ́. ìtumọ̀ kéfà ni àpáta pétérù ni ní èdè gíríkì ní ọjọ́ kejì bí jésù ti fẹ́ máa lọ sí ilẹ̀ gálílì ó rí fílípì ó sọ fún un pé. máa tẹ̀lé mi. ará bẹtisáídà ìlú áńdérù àti ti pétérù ní fílípì fílípì wá rí nàtániẹ́lì ó wí fún un pé. àwa ti rí ẹni tí mósè kọ nípa rẹ̀ nínú ìwé òfin tí àwọn wòlíì tún kọ nípa rẹ̀ jésù ọmọ jósẹ́fù ará násárẹ́tì. nàtániẹ́lì bíi pé ṣé nǹkan rere kan lè ti násárẹ́tì wá. fílípì dá a lóhùn pé. wá wò ó. jésù rí nàtàníẹ́lì bí ó ti ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sọ nípa rẹ̀ pé. wo ọmọlúwàbí ọmọ ìsírẹ́lì tí kò ní ẹ̀tàn nínú. nàtàníẹ́lì bí i pé. níbo ni o ti mọ̀ mí. jésù dá a lóhùn pé. kí fílípì tó pè ọ́ nígbà tí o wà ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ nathaniel wí fún un pé. olùkọ́ni ìwọ ni ọmọ ọlọ́run ìwọ ni ọba ìsírẹ́lì. jésù wí fún un pé. nítorí mo wí fún ọ pé mo rí ọ ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ ni ó ṣe gbàgbọ́ ìwọ yóò rí ohun tí ó jù yìí lọ. ó tún wí fún un pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ó rí ọ̀run tí yóò pínyà ẹ ó wàá rí àwọn áńgẹ́lì ọlọ́run tí wọ́n ó máa gòkè tí wọ́n ó tún máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn Johanu orí kejì ní ọjọ́ kẹta wọ́n ń ṣe ìgbéyàwó kan ní Kánà ìlú kan ní Gálílì ìyá Jésù wà níbẹ̀ wọ́n pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ibi ìgbéyàwó náà nígbà tí ọtí tán ìyá Jésù sọ fún un pé. wọn kò ní ọtí mọ́. Jésù wí fún un pé. kí ni tèmi àti tìrẹ ti jẹ́ obìnrin yìí àkókò mi kò tí ì tó. ìyá rẹ̀ sọ fún àwọn ìránṣẹ́ pé. ẹ ṣe ohunkóhun tí ó bá wí fún yín. ìkòkò òkúta mẹ́fà kan wà níbẹ̀ tí wọ́n ti tọ́jú fún omi ìwẹ̀ ọwọ́ wẹ ẹsẹ̀ àwọn júù ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó bíi garawa omi márùn-ún tàbí mẹ́fà jésù wí fún àwọn ìránṣẹ́ pé. ẹ pọn omi kún inú àwọn ìkòkò wọ̀nyí. wọ́n bá pọnmi kún wọn ó bá tún wí fún wọn pé ẹ bù nínú rẹ̀ lọ fún alága àsè. wọ́n bá bù ú lọ nígbà tí alága àsè tọ́ omi tí ó di ọtí wò láì mọbi tí ó ti wá bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìránṣẹ́ tí ó bu omi náà mọ̀ alága àsè pe ọkọ ìyàwó ó ní. ọtí tí ó bá dùn ní gbogbo ènìyàn kọ́ ń gbé kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá ti mu ọtí yó tán wọ́n á wá gbé ọtí èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá ṣùgbọ́n ìwọ fi àtàtà ọtí yìí pamọ́ di àkókò yìí. èyí ni ìbẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìyanu tí jésù ṣe ní kánà àti gálílì èyí gbé ògo rẹ̀ yọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́ lẹ́yìn èyí ó sọ̀kalẹ̀ lọ sí kápánámù òun ìyá rẹ̀ àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n gbé ibẹ̀ fún ọjọ́ bíi mélòó kan nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá àwọn júù jésù gòkè lọ sí jerusalem ó rí àwọn tí ń ta màálù àgùntàn àti ẹyẹlé nínú àgbàlá tẹ́ḿpìlì àti àwọn tí ń ṣe pàṣípààrọ̀ owó jésù bá fi okùn kan ṣe ẹgbà ó bẹ̀rẹ̀ sí pé gbogbo wọn jáde kúrò nínú àgbàlá júù ó lé àwọn tí ń ta àgùntàn àti màálù jáde gba gbogbo owó àwọn onípàṣípààrọ̀ yìí ó sì ti tábìlì wọn ṣubú ó sọ fún àwọn tí ń ta ẹlé pé. ẹ gbé gbogbo nǹkan wọ̀nyí kúrò níhìn-ín ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ìtajà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí àkọsílẹ̀ kan tí ó kà báyìí. ìtara ilé rẹ̀ ti jẹ mí lógún pátápátá. àwọn júù wá bíi pé. àmì wo ni ìwọ fi hàn wá gẹ́gẹ́ bí ìdí tí o fi ń ṣe nǹkan wọ̀nyí jésù dá wọn lóhùn pé. bí ẹ bá wó tẹ́ḿpìlì yìí èmi yóò tún kọ́ ní ọjọ́ mẹ́ta. àwọn júù wí fún un pé. àádọ́ta ọdún ó dín mẹ́rin ni ó gbà wá láti kọ́ tẹ́ḿpìlì yìí ìwọ yóò wà á kọ́ ní ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n ara rẹ̀ ni ó ń sọ̀rọ̀ bá tí ó pè ní tẹ́ḿpìlì nítorí náà nígbà tí a ti jí i dìde kúrò nínú òkú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn wọ́n wá gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí jésù ti sọ nígbà tí jésù wà ní agbègbè jerusalem ní àkókò àjọ̀dún ìrékọjá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n ṣe àkíyèsí àwọn iṣẹ́ ìyanu tí ó ń ṣe ṣùgbọ́n jésù fúnra rẹ̀ kò gbára lé wọn nítorí ó mọ gbogbo ènìyàn kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí ẹnikẹ́ni bá sọ fún un nípa ọmọ aráyé nítorí ó mọ ohun tí ó wà nínú wọn ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244